من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة العفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما لفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل العقودة من لساني يبقى قولي سجلنا الظلم علينا وعين الله ناظرة إلينا بهول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل وقرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله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 على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا تنصروه فقد نصره الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله وأيدهم بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم والله يعلمهم إنهم لكاذبون عفى الله عنك بما بما أذنت لهم عفى الله عنك بما أذنت لهم حتى يتبين لك الذين صدقوا وتعلم لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين إنما يستهزئك الذين لا يؤمنون بالله واليوم الآخر قد كانت قلوبهم فهم في ريبهم يترددون

ọ̀kàyẹ̀ nana bàtìrì na ntòmó na ìlú yọ̀nà lọ́wọ́ akéèká ẹ̀yà náà èyí na ẹ̀yà na ni anakaya bàtìrì mú ntòmó yìí. إلا تنصروه فقد نصره الله وكوي غوغونني عمري ورا غوغونا وكوي غوغونني ani bila ɔka na egu sunu nto mu yi wɔ ɔmu ni ɔra kɔ na ko to mu ani bila ɔmɛk islam yɛ tɛtɛ tɔ london adini ekuro ewu ni islam a naa yɛ wa wòwá wòwá wọn amẹrika dúró tukì islam wọn wọn wọn amẹ náà yẹ wa ɛsɛ mi ekuro mi ro kẹ́nyɛ bɔ gɛ̀ẹ́ngà yẹ kẹ́. mubaraka ni na jin arakaba ma yezo duwa be ni tuwa we kana ya ke yezo ji ana ana na ne sa be ya se to tin sa na ya me de ji wa kiso na me me ba na ya de ne wo ba me o me me ya ana me kana e na me sa di shoya ebe na yezo ji أنا عندي ذكر أني الشيخ المرحوم شيخ آدم رحمة الله عليه اليلوري إن أكو إباق ونمي تكرو إبو أما إبارة ما بانو لاني دام وازي أكو ناني قولا إن أني مسلمي أمونو تسلامي يلو ọmọdé mùsùlùmí amọ̀bàtì islam ọmọ àwọn ọmọdé mara ń wọ ehi àmì ọní mùsùlùmí gbẹtẹ yẹtẹ ọmọdé islam ọmọdé islam fáàkà islam káyà á mẹ́ ohinú bẹ́ẹ̀ nìyẹn ọ̀yẹ́ nù bẹ́ẹ̀ nìyẹn láti ọ̀n tó mọ̀ nínú. all policies sẹ́ni ini quran ẹ ṣe ọhụrụ wọn kàn ní see financial transaction ní In the western world yọ nù ọ̀nà ira e how many nàìjíríà nọ náà obi na etuka yi ire ile anyirenu anyirenu anyi signature wọn adé kẹyìn ìrẹnu báyọ̀ mẹ́yà nù ẹ̀rì bẹ́ẹ̀ náà wà sí tọ́ ọ ọmọ ọdún islam yìí lóde yìí ní dìbìdìbì islatu tomori ama yi wa aka n'ire iji venu omori mmeka ya anyi oni venu elera yi financial transaction nínú rẹ ẹkẹ ya ama yi n'aka n'ọsùn n'ẹba si rere ni yọ ni ma so rere yọ ni ma ahesa e, etuma ni yọ ni omori ma mẹka kafa sashidu shahidaini mẹmẹrẹ di alekun fẹ ẹ yọ ni ẹkọ na rọjò lẹyìn ọrọ ìjọba wọn rọ àtàlẹ. ممن ترضون من الشهداء أن تدل إحداهما فتذكر إحداهما الأخرى أمري ما كاي كاي أني لك ما أقول هذا mo fi jòzé rere mi mo fi jòzé sọ èyí mi yẹsọ nílé mi onílé mi ẹ̀ bá bàjẹ́ ní alẹ́ kyerẹ́ ìdátọ̀dá yẹn tó bèdè yín ní ìlàjọ mọ̀sánmá fàtòbò yẹ kyerẹ́ títẹ̀ lọ́tọ̀ tó mìíràn anjo abaka ne isi ire western mene ne policy na ya se mere ne ne particularly ojo ebebe ijo tinu re ire eke ala ma ka enwe wo aban very documentation aban very documentation what be the document Document, documentally slot your tomb in da ni financial secretary da ni treasurer da ni auditor ala ba ɔde hwɛ wɔn asande in as ɛni bɛn ɛna ne bɛn tura so esanana wɔn wɔn de ɔde to da kɔba ɔde itali ɔtuntun mi sheikh adam lórí bìrì ni yẹn náà yà á nẹ ètò ẹ̀ náà sì ti náà hẹ́ni ni islam bìrì ètò islam akẹ́kẹ́ yẹn kẹ́nẹ́kẹ́nẹ́ yẹn ní jugujugu kẹ́nẹ́ islam wọn rẹ̀ kàkà yẹ wọ́n pín ezali na islam ka komori ona mize na na sasa bama islam orezi ye ukai afala ta ke luwe me no era son nen wa nya preso no nen nen so mori aka we lo kai lo la so ere ona me ka ne ire here to mabra here to amara kama se to ene egutro do mori do egutro do to go abu ke wa ina ku ku ame ku ke ndu ko mori yilo sawa ma o mori yilo no dole ka anyo o mori yilo to so ko mori ọ doniri oh, islam na ama ọnọrị musulmi ama ọgbara mọwa nwee ehi ọna eri musulmi ọnọrị islam rewa kwụrụ ndị uro kaye ọnya kaye ka islam nwụọ ọna islam anwụọ anyị sebabi ya ya ime إلا تنصروه فقد نصره الله وكوي بنتم وليه ونني wakawe gwa ye kɔnɔ sebe ɔba nini fakad nasara kula ɔmuli ɔba gbɔ ɔba da ɔmuli ɔba ta ɔba gbɔ ɔba dizali ka yɛ tɛ ɔmɛ iriri nyi abe gazawa tontɔn muri abere kɔnɔ kubɔ mɔri enyi no fe enyi ne ti fi ta ne nɔ jire iriri ya yawa ka yɛ aka ne si ɛnama dɔɔrɛ so anamana sɔwɔzi ìjọba islam gẹlẹ mọ abin ko na yɛrɛ vɛnɛri abubakar waa hɛn abin ko no tun nan mamari umar yan aban mamari mɔti o fɛn mo mi yi aban mamari omu osman o bɛ tu mɔti o fɛn mo yi mu bí mo náà fi kí ni ní dẹ́kọ̀ ẹ tẹ́tẹ́ dẹ́kọ̀ ẹ tẹ́ yẹn ọ̀bá yàrá mi gbogbo iná hẹ̀kẹ́ àkànní iṣẹ́ rárá mi gíra gíra gíra gíra iná ẹ̀ka ẹ̀ka ní ìṣẹ̀ṣẹ̀ azamari mùsùlùmí gbòòrò àyíjà àjẹ́ ìwọ̀n àjẹ́ ìwọ̀n islam ọ̀dẹ̀ gíra gíra ọ̀nà islam ọ̀dẹ̀ sẹ̀pa ìka wáàzì ìnúgbòrò ìdúwẹ̀ ìjìlẹ̀ táwọn wáàbẹ̀ ìdẹ̀ òde ìjàmà ká sọ́fọ̀nà àmà sọ́fọ̀nà àmà àmà ẹ̀yẹ ẹ̀fisi islam sẹ̀pa àmà lọ́sọ̀ọ́ tó wù ọmọ usman imunafiki nìní iná hẹkẹ ní islam anakẹ́lẹ̀ mùsùlùmí dẹ̀ nẹ́ẹ̀ Muslimi ẹnlẹ́ horo wuli islam dẹ̀ dàrú bìkìyà dẹ̀ tàbílá ìbẹ̀ni sábà bẹ́ẹ̀ kọ̀ọ̀rọ̀ náà wọ́n ga ẹni rẹ̀ ọmọ ọ̀pẹ̀lẹ̀ múlò ntọ́ mòrí sẹ̀ ẹ̀tẹ́ mi àkọ́ àkàbọ̀ àwọn ọmọ ntọ́ mòrí yìí ọ̀n ẹ̀nẹ́ wọ́n ga ẹni rẹ̀ ọmọ abdullahi bin ọba yìí ọ̀n ó yẹ tọ́mọ́lá àkàṣà mi ní ntọ́mọ́lá ọ̀nà àkókò yìí náà hẹ̀ abdullahi bin saba yahudi ọ̀nì israelite islam hypocritically jòzí hypocrisy jòzí munafinchi ọ̀sì di islam òun ní islam bá ṣe islam mama nyi kọ̀rọ̀ tinyẹ wọn ọ̀rọ̀ mẹ́fà ọ̀rọ̀ máa wọ̀rọ̀ ká mẹ́ ẹ̀ e ẹ̀ kàgẹ́ nẹ́mẹ́ kọ́ńwá mi ni kọ́ ayé islam jẹ́ tó. ọba mi gya yẹn nínú náà yí kẹkẹ ní sùn ẹ mi máa máa mi ọba mi múná fíjì àwọn mi mi póòrò dáwọ sẹyìn náà ọfman ìyẹn náà wọ ní sẹyìn náà ọfman ìyẹn náà wẹ dáàbà ọyẹn náà wọ àbá lọtìrì tó wọlé mi ɛtɔ agorɔ ɛtɔ ɔko kakenyiam agyeɛ bɔ no ke akenyiam no na si na ni na agye na ɛsɛ hyɛ nyiɛ fa ɛmɛ bisi yiri ya ɛmɛ ka yiri ya no munafi kɛ odi nihuni kaati bi ɛmɛ yɛ tɛ bɔra sika biri awa ma ɛsɛ no ɛmɛ fa kaati bi ma ma fo bɔ ɔba waba nkɔra ama munafi kikɔ rɛ wɔ ya ɔkè musulmi yɛ nira ne ọ̀sán náà báyà tó wà fòdò ọ̀nà wà fòdò ọ̀nà munafiki odibihuni kafiri ìbọn ọ̀yanire ọ̀yanire dibihuni oyi kafiri n'ekwe kiyama munafik omuli ọ̀hẹ́ ìwé yìí náà ṣe tọ́kẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi. tọ́sọ́nù náà abẹ́numá tó ń tó omuli rẹ̀ sọ tọ́sọ́nù rẹ̀ rẹ̀ rà ẹ̀yìn mọ́ náà ní sí fèé bọ́ǹgbọ̀n rẹ̀ sọ áàlì ìjẹ́rẹ́ yẹn wájú ní àdánù islamiyya ẹni dàbí islam ọ̀bì jẹ́ ló kó omori òrò kó omori ní ìkẹwọn ìrẹ́ yẹn mẹ́kọ́ ọ̀rọ̀ ẹni wọn ló kó omori ìnà ẹni káfíìrì sí gẹ́rẹ́ bò bí káfíìrì nìrẹ́ ìrẹ́ mẹ́ ìjẹ́ ẹ̀rọ yẹn wájú ní ẹ̀tọ́ ayọ́mọ́ ní ìnájú ni bí kẹ́ni káfíìrì náà bí problem ẹ̀ kó omori fa ọ̀nà bọ̀bọ̀ náà bí problem ẹ̀ fa ẹ̀ẹ́dẹ̀ nkata ẹ̀ ɛnɛ bɛ kata ɛnɛ n'a hɛn wɛ ne ko mori yɔ ɛnɛ bɛ ìgbàlẹ̀ ma bɛ nkɛ tó ko mori filafo tó mori ni. إلا تنصروا فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار. يوم ليه؟ لو سيكون يا ìrìnà mọ̀rí yà ìrìnà mọ̀rí yà bá jẹ́ gbóntú mọ̀rí yà wọ̀ ẹ̀ ọ̀nà ọwọ́ kawọ́ ẹ̀ bọ̀ ọ̀bọ̀ nìyí lọ́sì kùnyẹ́ wà bẹ̀yìn náà ọmọ ìkùnyẹ́ wà fẹ́ wà bọ̀ ọ̀kùsà ọ̀kùsà gẹ́wòrò àbú ìkùnyẹ́ wà náà wà náà bò hiẹ́ tẹ́ a bí victory àbá yẹ kẹ́bẹ̀ ẹ̀ bọ́ lóńtó mọ̀rí bàmá yẹ kẹ́bẹ̀ ẹ̀ wà. bẹ́ẹ̀ ìkùnyẹ́ wà náà mọ̀ ọmọ múlí ọ̀nà àrà àkọ́ ọ̀bọ if àkàràjà kó ladi na káfàrú fàlíọ̀mì ilé ìjọmi káfìrí ni ní dọ́ọ́jì náà rẹ̀ ti má kà anaburubu náà sì mi hijira èmi èsì ọ̀ ẹ̀ wọ́n dọ́mọ̀rí mi yàn bá ọkọ̀ ọ̀kùnrin àhó rẹ̀ ti má kà anabai muhammad sallallahu alaihi wa sallam ana anyi lo tudo fari n'o fɛ i ko bori ma kan ɔsɛ mori ɔmɔ musa n'o ka ne yɛlɛma n'o tomule ma ɔrɔ sɔ ɔnyere etɔ ire yɛlɛma n'o jesi n'o yi ɛna ɔmɔ musa n'o a ne kɔmi awɔ ɔmɔ awɔ mɛ lɔtɔ tomuli n'o jesi n'o fɛ i ko bori ma kan n'o tomuli a kan ne ka ye ɛwɔ ma kan ewu siri ɛni hui ne korɔ no omori ɔyɛ kɛmɛ ma fa mi dumi gyina mɛ yà ni hɔ mɛ yà ni korɔ mɛ kɔ ɛtɛ kama hɔ rɛ mɛ no ɛmɛ ma fa mi dumi wàtí o tó wuli ilé akarajahu lẹbìnà kẹfàrú fáàlì àfúnmi omori kɔnɔ náà kɔ ɔkɔ ilé ɛmɛ mɛ ɛni kẹfì kẹfì rẹ ebi yẹn náà ni mi dɔɔ di nɛ sani ɛsinayin de konto mori ɔbɔ gbɔhova ine na ɛbɛ nɛbi ni ɔnɔ gbɔhova ni ɛmɛ bɛ ba abuba ɔri anabai muhammad sallallahu alaihi wa sallam. ilhuma filqa ini jɛnɛ na eba nɔmi inu tɛ ha ɛri ani mɛmɛ si ni ni gɔri hira gɔri hira. oteho onredin ama oteho no nto morihi na meditate na ni ọmọ ọ̀yìn na ni dọ̀ kura dọ̀ kúrì maka dọ̀ húhu gori maka dọ̀ ni outsketch sinyɔnya outsketch of maka yìí bira otekora oteho náà he gari hera yi dọ̀ náà yẹ zọ èrè èrè nínú rẹ̀ ọmọ yìí èrè nínú nye dabanye kutoyi ochiye tetwa makawa ono the god herai ama otema muzi na taina ni ono ono da Abu bakrin Abu bakrin na Siddiq radiyallahu anhu enizi ni taina ono the Jabal Thawr wa ono udewe yurehi gar Thawr masmasu tumrini iluma في الغار إن جنن إبنا نينو تهنو ɛnɛ yɛn no tɛ ha ɔnà omori ɔnà wa gbɔ ɔbɔ ɛni yɛ ɔmɔ ɔni ne ma ni yɛ ɛnɛ ma ni jɛ pe ha ni ɛni neere ɛnɛ yɛ ɔntɛ ɔmori ne ti the distance ɛnɛ si no de yira ŋu ɛɛta e ma ɔbɔ ɔbɛ ma ka nyɔɔ ɛnɛ ma ni jɛ yɛ ɔbɛ bi a ni ɔntɛ ɔmori yɛ tɛ ha ɔnà bɛ ka do mori dowo ere ore tẹni ni kase zuwe ẹ wọ kún fọfọ náà ìlúwà fìlùbọ. ìbí ọkùnrin ní sọ́ọ́rì bí ìlà àkàzẹ́n iná wọ́ gbàmàrà. ìbí ọkùnrin ní sọ́ọ́rì bí ìjọba tó mọ yìí káyọ̀ ọ̀kan ọ̀rẹ́ ọmọ ọ̀bọ̀n anáyọ̀ pé abubakar tó múrí káyọ̀ káyì látàzàm ìnàlọ́ màánà láyé àdéhùnlọ́. sọ́wọ́n tó ń tó múrí káyọ̀ káyọ̀ látàzàm tó ń tó múrí káyọ̀ káyọ̀ látàzàm asúgbà ìnàlọ́ màánà omúrí yàgbé omúrí yóò yàgbé ọ̀nà mi majority àbẹ̀họ̀ yàgbé tó múrí yóò yàgbé wọn ní minority yìí náà omori ọba jẹ epe o náà bẹ́ẹ̀ kele jẹ epe o nù ẹ̀wọ̀n ní ojúmtì ẹ̀wọ̀n ní ojúmtì. wọ́n jẹ́ ọ̀nà ìdáwó yà ká sàmà ìtọ́kẹta àánú wọ́n àná amúmarì ìrẹ́tù wọ́n lè ìtọ́kẹta àrùdá wọ́n àná amúkẹ́dàbò wọ́n lè ìtọ́lá bí báyìí ní wọ́n báyìí ná wọ́n lè ìtọ́lá bí báyìí ní wọ́n lè ìtọ́lá. وبينك آمر وبيني وبين العالمين خراب إذا صح منك الغد فالكل هين وكل الذي فوق التراب تراب فليتك تهلو والأنام مريرة وليتك ترضى والأنام بضاء فليتك تهلو أمري أيوه هنا يمي والأنام مريرة أبي هكذا نكوكو نيري يمي wọ́n yìí fẹ́ kàtà àná amúfẹ́sà wọn. ọmọdé ayiwe ayiwe hin ne tum hẹ́kẹ́ ní ìjọ yìí hin egba ẹnìbàjẹ́. وبينك الذي بيني وبينك آمر وبين وبين لعالمين خراب أمني آية سينا كنمرة أزوزة أنا أقول لك نمرة ni jeburu o jeburu ana kari mi ọmọ rire ló dada olè èsì omi rire mu olè gbẹwọn náà kọnyọ láyìlá ìlọlá kàbíyé káàkiri èzó mori ìlà sọ́hà mi kàlọ́ ó dòfò kúlò ọ̀yẹ́ náà ọkùnrin lẹ́bi ọ̀kọ̀tọ̀rọ̀ bí tọ̀rọ̀ bó ìlà sọ́hà mi kàlọ́ ó dù ó mori anasi kiri èsì rẹ̀ àmì dá lóò ànyó ìsàmì dá mi. فالكل هين أبه قدس من وجمع أهم الله أيضا بما سيرا لكي وكل الذي فوق التراب تراب أبي سيدي ستي ستي سيدي ربما أبي سيدي سيدي إزي ربما أبي سيدي سيدي سيدي ربما إزي Pọ́sù tó mọ̀ nínú mi. wakana yao mali duko sidura yin ate ma se ehi netu mi emi ya won eta ma am so to nso mori eze ma compromise o mori compromise o mori kọ̀wọ́ wà kọ̀wọ́ nfa ọ síjọ́ ní ẹni gbẹ̀rẹ̀ ni ìdá ọ̀yí ọ̀yí sẹ̀dẹ̀ ọ̀yí sẹ̀dẹ̀ yìí sọ́fà àgùnbẹ̀rẹ̀ ọ̀fà ló sẹ̀dẹ̀ ọ̀la ló nà bọ́ mọ̀rí yìí ah mo yọ ọ̀hà dan wakiri omori wake kata ana wakuba ni nyihera o ana wakuba ni igbe yiyu bàbá ọjì jẹ ẹzọ kò omori oyè pewu ẹni sẹsọ mẹw. Slati o tobo yi. Wa idan lẹ́yìn náà yàtọ̀ láha bàbá wo yóò ha nùfà màkà wíwò kúlùhùn na àmánu. Wa idan lẹ́yìn náà yàtọ̀ láha bàbá wo yóò ha iji oisere omorihi ijo oye pewu dobe igawon num wa sọrọ ẹwọrọ yẹn nẹtẹ fọlùmọ káwọn fẹ kó lò hún náà mánú kàbíyèsí etí náà náà wọn àfọmọ àwọrọ yẹn yẹ o. lọ́sùn tó bí mi. ní sílẹ̀tù náà mi. ilé àkóónù lè sọ àhídìhì làtàzán iná lọ́hàmáhánà. omori akaya abubakar ne siddiq ɔno nere ni ote hɔ no kae la tahzan asuduaye inna allaha ma'ana omori yɛ pɛyi omori yɛ pɛyi ilé maana bi ne si mo kɔrɔ na bɛ بين النبوة المحمدية وبين, وبين النبوة الموسوية ne yi comparison yi zana bi sasa de yɛrɛ de yɛrɛ bi yɛrɛ ani bi n'o tó mori yi bi yasi rɛ ma ɔ oh, mi bi ana mi bi mɔsa bi yasi rɛ ma ìyàrá mi bi mɔsa ɔ bɛ pàtó rɛ ma ni ku rɛ ma bɛ zi ne bɛ zi rɛ ɔmɔ ni dondo kan ne bɛ wuli k'i ɲɛ ba ɲɛ ma. Lọ́tí o tó wí ehuri hinya ba yi ame kusa odi ndi omori kɔkɔ ba fama mɛ firawo yina doka na ɛho ɛhora na to ɔkɔ akɛ na ahu etini ma ta ne yiyira wo dɔba ne kɔmɔ sɛ de kaa yi ina lamudira koon mo ku ya ano ɛwɔ ne mɔ sa mo ku ya ano sani mo sɛ kaa ya ma. قال كلا إن معي ربي سيهدين قال كلا أنا من ربك قادما من قارني قارني إن معي ربي سيهدين أمري يمي يبني يبني أبغى تبني عليه الصلاة والسلام أبغى تبني أنا أبغى tó mori sọlọmọ alẹ sọlọ kẹ wọn tó mori afẹnẹ ni jẹ yàrá nọ ẹni jẹ pé yàrá nọ anyisẹ ni wọn bẹ kẹ kure yi rẹ ẹ yẹ ẹni yìí nọ ẹni wọn sọ yìí bẹ kàbí nyẹ bẹ nà ọmọ ni tàmú wọn bẹ nà àgbà yìí nọ wọn tó mori dọkà yà kàmá dàn nù kàbí nàyìn aláwọ fàlẹ fọwọmà làtà zan ẹnna aláha wọn tó mori kàwé kàwé ẹwà wọn bọ sùúrù yìí àfìnà ẹ̀ bá ẹni àkọ́wé ọ̀gbọ́n ọ̀gbọ́n sáà. sẹ́wọ́rọ̀ ara ọ̀ kásìmẹ̀ ẹ̀bá náà àsìmẹ̀bẹ̀ náà káyé òmùrí òjì pé òmùrí òyẹ̀ pé náà tàzán àsùjọ ẹ̀ ìnànlọ́wọ́ máa nà òmùrí yẹ̀ pé yí yẹ̀ pé yí ó tó wúlò ọ̀kà kò òmùrí yẹ̀ pé mi àti musa wọn ká ìhọ́mọ́ káyé ìnàmà yìí àwọn bí ni òmùrí yà mí ó bá tó tó bí. dịka na n'ibu mụsa ime na ọzọ tetere israelite ni bani israel ẹkọ ha na n'ibu mụsa ya na ahadị ẹkọ da ya mu akwụmọ ka ya n'ibu lọrọ ọkọ duru yi n'ubẹta yi ewu omu yiba ya àwọn yahudi nínú ya ẹkọ do ẹkọ do na n'ibu mụsa ya yi. ekutu yi ɔno sɔmi ame yɔ ka ɛnna ame wɔ gan na e, ama enyi imaani ɛdɛ enyi imaani wa ɛdɛ ne yɛrɛ kima no tu ɛmu waako naa bɔrɛ wɔ ne islam ama so kata ɔkata kɔ ma ɔkata kana bɔrɛ wɔ si islam na ɔkata yi ɔde ọdịdọ ahịrị ihu dọ n'ime kaarị ịjụ ọrụ na mmanya kaị kabiri nnile che ebe akaka ya ọdọ ẹta dabere mụ ntụ mọrị emebi eche eche ọdọ ehi Seven hundred versus 3000 الميزان غير متساوي lọ́sùn tó mú nínú ọ̀hún máa ń hẹ́yà lókòmù nínú one thousand five bí kẹ́bìrì ní eighty three thousand. 700 it is still problem amene yigire rise bamene ije ki iman ema a kura kun omar radiyallahu anhu okay erika ami bi omi tuo na ɛyɛ ɛkɔla yɛ kɔwɔ omi tuo na wa ɔkisɛ etuo na wa ɔvivi ɔne ɔkidi ha ni.

ìnàmà yìí àwọn bí sèyàdì omori yàmi yàtọ̀ni ó bá sọ̀rọ̀ déèzì. àmọ́ tó wọlé wọn ká ní abubakar ní sadiq kama zannuka bithnayni allahu salisuhuma la tahzan inna allaha ma'ana. sùrù yìí àtẹ̀yẹ́ ní yàtọ̀ yìí omori ọ̀yàpẹ̀wá ọmọbùwá ó tàbí yàpẹ̀wá àṣùgbà yìí àṣùgbà yìí omori omori yàpẹ̀ yìí ọ̀yàpẹ̀ yìí ọ̀ntọ́wọ́lẹ́ ọ̀kà ọwọ ọkọ yìí ọmọ ọkọ yìí ewu ni ihe mwe nwan kaba wọ nọ ọna osu ọna mmemme ya nka bụ ma bọ ndị kọmọn pipụl ọnere ya ama ewu ntụ ọgbọ igwe esu adị m ọ ọ na-eji eto nọ ụzọ onye akwụkwọ bee nọ leta heta abụọ nọ tehete ku enyi tehete abụọ nọ وتركوه قلتم يا باك لا تحزن إن الله معنا أفكيكم لي فيه فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها أمره أقول بجنود يا بابا محمد سكينته عليه أيون تاني أيون تاني بجنود dan tete mmeneke ɛna akuzizi ɛna akuzizi tɔmpi dɛm ni jɛ tiju ɔmo hɛnɛ ɔpo ɔmo ɔmo hɛnɛ anako ɔyɔwɔ ɛwɔ kɛse wɔ ìdí àkó jɛ ɛni bɛnbozi òkè hɔnɔ dɛ ɛnyɛ sɛmɔ bɔ na ɔrɔ wa ntoma فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها ọmọ níka yìí lọ́ni gbọ́ tó ọmọ yìí òwọ́n ní yí èyí rẹ̀ pẹ́lẹ́ kàkà wéèzù ni wà ní wéèzù ni wà ní èyí ti rẹ̀ pẹ́lẹ́ màláìka tó rahma ẹ̀nà màláìka ọmọ yìí ni ó ní yéèzù màláìka tó rahma lọ́nà yẹn ni wọ́n sàn sílẹ̀ náà nà ń tẹ̀sí kuran kàyé ɛdini ɛkó na ɔmòdì kò na ɔkyi ɛtɛ ɔni yɛ ɛyɛ ya israel ase ma gbɔngbɔ yɛ ntɔ ɔmòdì dake ɛna bi situation so ntɔ ɔmòdì yi yɛlɛ ɛna bɛnkɛtɔ no kò na ɔwɔ yɛ tini hijira nɔ tini abira kɔnɔkɔ lọsọ ntɔ ɔmòdì yi ɛni hijira ɛkɛmɛlɛ ɛkó na ɛdiɛ ɛ amamɛ kaso zure lọsọ ntɔ ɔmòdì yi abuja yi láàyè ọlọ́ yà rẹ̀ irú mi tó múlí yìí sí ní mẹ́kà òsàmì òtí mẹ́ta kí muhammad ọ̀nà òsàmì wáyé màá wọ́n mọ́ta ọ̀sẹ̀ mẹ́ta náà kìjì òsì yìí máa kó sára ẹni káàbà ajé ńlọ ní sí wúwe wọ́n tún tó múlí nyɛ silatu amen abubakar ɔno ntomori ɔyɛ atayi ne kaaba ìjọba ẹ̀rọ abubakar ɔno ntomori náà abubakar sọ ní ká ẹ̀rọ atáwọ̀ yà bẹ́ẹ̀ kọ̀kẹ́ mìíràn ní èyí rèé ntomori ɔyɛ abubakar ɔyɛ atayi bẹ́ẹ̀ mu ọ̀kẹ́ mẹ́ta ọ̀ ní kẹ́ mẹ́ta ọ̀ yà ọ̀dẹ̀ yà lọ́wọ́ báyìí. ojúgbọ́n ló gbọ́ ọba ayẹyẹ wọn tó kọ̀ ẹ̀rú dáná lọ́wọ́ kẹ́ ẹ̀rọ

ahɛka wo bɔ ne susu ta ahɛka wo a yɛ b'a ju wɔn wɛn ahɛka wo sani sise ne da ɛnda na ɔwɔ dɔn amadi ama ka ɔkè lɔɔ mi ilé ɔrɛ ni sɛbi ilé ɔmuja wɔn n'ɔyɛ wɔn nana la ɔna ɔbɛrɛ ma yi wure o. فأنزل الله سكينته عليه نما يني ذاك وأيد بجنود لم تروها أما كن هم اليوم أقوى ظالري idondo kele kaka were wanele eke ina bi gazawatu rasul yon on ina bi ahwal rasul ono ke wani na kata malaikun ni wana kwa kwa matutumri وجعل كلمة الذين الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم وجعل كلمة الذين كفروا السفلى أمي وكاي أتري أنا أنا مكاو أتري أنا مكاو دون الميكي كونو بعدين وكلمة الله هي العليا دون أمي ما تري أنا أمي كي كونو تبان hema bachire yo enna na mukabo ono bishiri kwene ni ibara plasma mena mame ene ziko ihe pete oye na ya heke ene ziko ni na oye ke de bonto mori ene ne zike ne na ke de ban ochire ni ni munafiki ni bahurawa e bahurawa ine were de bahurawa ko mori ine igete èyí rẹ tẹ́ náà káyọ̀ wá tọ̀tún tó mọ̀rí nìyí. kẹ́lá wọ́n tirẹ̀ yóò mọ̀rí yìí anabi wùlíyà ọmọbi kẹ́lẹ́mẹ̀tò ṣahada la ilaha illallah ọmọbi rẹ̀ ọ̀tirẹ̀ yìí la ilaha illallah ọ̀tirẹ̀ yìí tíọ́ mẹ́ka bẹ́ẹ̀ ọ̀dọ̀ yìí ní tọ̀nyára ọ̀tirẹ̀ yìí tíọ́ mọ̀ ọ̀mẹ́ka bẹ́ẹ̀ ọ̀dọ̀ yìí ní tọ̀nyára quran wura bɛ bana wɛtɛ ɔtiri ɔno na bi haya ni quran wura bɛ ba wɔn na alhamdu na na wɔn mina jinnati wɔn naas ɔtiri oh, la ilaha illa abi haya ni ise jesi kara ɔkɔnɔ ìjọ wa báyìí sáà ilá ilaha ilàlá ló yẹ ẹ ni wàá ma ni kàmísù tòmúrò kò ní kò mórí ìdó káyọ̀ kẹ́hìn kò mórí ẹsẹ̀ nìyẹn. واشهد لا اله الا الله ابو كان كاي رسول الله كان يا بنو بني اسوكو غانو واسم كورو اسوكو غانو نو ابو من القران ابو انا القران كاي كاو ابو الله اكبر oni na ise ta ha ime nyina kena abo iso kuga e ma kuga wo obo na ele kena ka kolo ka la ilaha illallah bi la ilaha illallah do we hira ne be ba en sallallahu أي سبب جنا بك وصل القرآن بقرآن أي لا إله إلا الله أن كبر أو أو فلا أما جنين الرين يك لا إله إلا الله ما تنتم رين أو فلا أني كذا أني إيمان أني إيمان من هو وكلمة الله هي القدية أو ما يكتب يعني bẹ́ẹ̀ kọ́ ọmọnyá kẹ́bẹ̀ ẹ̀bá ni ọmọnyá kẹ́bẹ̀ ẹ̀bá ni ibi kò ń tó omori ọ̀rẹ́ àbẹ̀rẹ̀ kọ́ náà ọmọnyá kẹ́bẹ̀ ẹ̀bá ni ibi ka yẹ ó ń tó omori ó ń so yẹ tẹ ìjọba islam ọmọnyá kẹ́bẹ̀ ẹ̀bá ni ibi ka yẹ ó ń tó omori sọlọ́lọ́ lọ́sọ́lọ́ iṣẹ́ omori tiẹ̀ tẹ ọmọ àṣẹ ìmọ̀kàrẹ́ yìí àzàní. ẹ̀bi ọbẹ̀ ni mìrẹ̀wé rẹ̀ tẹ̀ mìrẹ̀wé náà kẹ́ yé retí ru wáyé de yàtẹ̀ de ìkyẹ̀rọ̀ dẹ́kun wáyé rẹ̀ so de akyɛ no yɛ akɔyɛ ma no yɛ akure tere tɛ yɛ akure tere tɛtɛ ɛho no yɛ wɔ akure ɛho no yɛ wɔyɛ ɛna wɔn no yɛ hɔ ɔmo ɔmo yɛ a na ɛwɔ akɔyɛ abu yɛ fɔlɔ na yɛ atɛ na mbolo yɛ dɔka abɛka bi wɔ na ɔmo a yɛsɛ ayɛ na bolo yɛ ɔmo na ɛdɛ nyɛ na si kuro no mo kɔ kɔ ɛmu dɛ ɛdi wɔn mɛɛrɛ bolo yɛ. pàtó tó wọ̀nyí. ẹ̀yin lè yẹ ẹ̀tẹ́ wọ̀ wáyé òkú yìí ẹ̀ máa nà ọ̀họ́ àmì máa kà ẹ̀ wò họ́ bọ̀bọ̀bọ̀ ẹ̀ wò pọ̀sá ẹ̀ lè ráyè ẹ̀ bá ama adé de ya tẹ ní ìtẹ̀lé sá ẹ̀ wọ́tá ìtẹ̀lé sá náà ìtẹ̀lé pé wọ́n ayẹyẹ sùn dèkọ̀ ní àṣẹ ìmọ́tà fẹ́ wọ́n ayẹyẹ sùn. ààrẹ wa ti ẹnu tẹ̀rẹ̀ ẹ mẹ́rẹ́ àtẹ̀rẹ̀ náà wọ ìdí èrè ka yẹ e a ẹnẹ́ náà tẹ̀rẹ̀ náà ọ̀run ọ̀run àpẹ́ náà wọ bẹ́ẹ̀rẹ́ kọ́ bàbí ẹ̀ ọ́n sẹ́nẹ́rẹ́ yà tẹ̀rẹ̀ kò lè sọ̀rọ̀ owó wọ àwọn ọ̀nà yẹn apẹ́ náà wọ yín lánìí àṣọ́sọ ni counteract àṣọ́sọ ni knock and out yàwọ́ yà wọ̀ ọ̀nà bẹ́ẹ̀ báyẹn náà yẹ me ɛwɔ kyɛ no deɛ akɔyi tɛɛ domi ɔne sɛ wɔba e ɛyɛ me sɛ pa yɛamema no awɛe amante bɛyɛ dɛ ɔwɔdae ɛyɛ no so mokɔrɔ ye yɛyɛ anoma ne yɛ ɛyɛ no so mokɔrɔ ìwé ìjọ nọ bísí ẹ̀ lẹ́sìn mokɔrɔ ɛfɛ nọ́ọ̀mà ni ìyá mmanìyà ni di ɛɛ. Eh? èyí bẹ̀rẹ̀ bá bẹ̀ kẹ́rẹ́ na legislate mẹ́sẹ̀ yà legislate bẹ́ẹ̀ kú diri kú diri àwọn anyi sè delay budget dọ̀rọ̀ àbí six months eight months every wickedness slash ojú omi nìyí bẹ́ẹ̀ delay à ẹ̀nẹ́ pàṣà ẹ̀ fọwọ́n máa ká ìrìkà á Islam ah is a corporate for mama. Or Rijai Koreoka, you can have it as you want it. No, Ilan. You can't. You can't. Of Islam, and your day, money. Any Mahaluk and I want you some honor, you know, Islam. Ah, Ugra Baba. No, what's wrong? Where, where, where, where, where, where, where, where, where, where, where, where, where, kakuri kɛmɛ kɛ wa yɛ ka ye o tora inu kue kɛ ye wɛrɛ kaba tora wa yɛ ka wɛrɛ ni dami ba wɛrɛ ka sɔ mi ba rɛ sɔ mi ama bɛ ɛwɔ ya joli kɛ wɛrɛ ka wa bɔ ɔmɔ nɔ dusu ti jɔ ba yɔrɔ ma bɔ ama ma nu ama nu wa sinɔ tuntun mi mike yakɔ yi ma sa si tse ine ine ine nye ne lori ne tɛrɛ tɛtɛ ne yakɔ sa sa mike tso yɛ ma ni diwi tso yɛ ma ni diwi wa kalimatu lɔɔri hiya kɔli o ma ni kɔti dɔ ma ne ko bɛɛ ne kɔnɔ nya ke bɛɛ ma dasi dasi dɛbi islam yɛ tɛn don tomori tso yɛ tɛn ìjẹun pàtẹ́ẹ̀lì dẹ báwo sọ yẹ sọ náà ìjọba máa rẹ̀ lẹ́dọ̀ consolidate káàrí ọ oh, consolidate dan dọ́ expand dan ni ọ expand dan ni dọ́ yà abẹ́hẹ̀ pìtì inú mu ọmọ islam mi jọba tó sọ abẹ́hẹ̀ rẹ̀ sùn pìtì. Ema bi Roman Empire, ema bi Persian Empire, ọmọ ẹ̀rọ náà máa ń kára wa fa kẹta bá mi jọba tó wà rẹ̀ sùn nílẹ̀. Kalimatullahi hiya lòlíyà ọmọ òmùrí àkàrí ọ̀gbọ̀n náà ọtí rẹ̀ àná ọmọ òmùrí yìí ama n'aka bɛɛ ba ìjẹ́ ẹ̀fọ́ mo níbi mẹ́tìrì náà mo rí ọmọ ata ìwà ni màdí àbẹ̀tẹ̀ mo rí ọba yà ni ọba yà ni amadé kai kai. káyì tùmọ́tù wúlẹ̀ ni islam as a religion islam Wakaka islam tùmọ́tù wúlẹ̀ ni ẹ̀fọ́ ti jẹun ọmọ yà yọ tùmọ́tù wúlẹ̀ ni sẹ́yìn kọ́ yà yọ ẹ̀fọ́ ti jẹun òkú òmùdí ya àmẹ ẹ̀yà àsẹ́wọ̀n ìṣiṣẹ́ tẹ́ bí àmẹ́wà yìí bí àmẹ́wà yìí ó mèzè yìí ẹ̀yí ó tẹ́ ó kányìn islam ó tẹ́ ọ̀rọ̀ kányìn ó tẹ́ ọ̀rọ̀ kányìn òyìnbó ní ẹ̀yẹ ẹ̀yí ùjẹm ẹ̀yí ọ̀bányàn ẹ̀yí ọ̀rátàn wọ́n yẹ ìyẹ́ wọn ní ẹ̀yí ní

وكلمة الله هي العليا والله والله عزيز حكيم والله عزيز حكيم أمري أقول كتني دون أن أقول كتني كتني أبني هنا مريت أسمعني الله لا يغلط أبدا إذا ما رد أمري هو كذا ما بدأه كتب الله لأغلبن أنا ورسلي إن الله قوي عزيز أولي كنا سنة لأغلبن أنا ورسلي كنا بيهو أتني تني أتن تني نهي أبو مريني أبو تني أنا أبو قرن تني دامي دو باري سوچين دامي أولو كمين victory ọ̀nà náà ọ̀yẹ́ kébẹ̀ bọ́ náà dé mo yíra ìṣọ́ kẹsàn-án lọ làbùlẹ̀bánná ànà ànà ànà ọmọdé bi tàkìdì làbùlẹ̀bánná tàkìdì ẹ̀nà ẹ̀rọ ìrọ̀ làágìlẹ̀bánná làágìlẹ̀bánná tàkìdà sàlá ọtí rẹ̀ ẹ̀ta àyàbàbí ẹ̀ta omorisi yɛ ɔkata ɛzɔ la agili banna ɔsɔn itakida tɛɛbɔ yɛlɛ naani la agili banna ɛzɔ ana bɛrɛ bɛ kakɛ ana ɔnhi wɔrɔsoli ɔtɔntɔn ɔnɛ bɛ anyɛ pɛlɛ wɔlɔha kɔmi yɛn aziz ɔnɔmori ɔmɔ kata dɔbɔ nɛrɛ ba nyɛ ati yi tu kata nɔn awɔ nyɛ kata bɛ enyiyɛ la yina ọmọ yẹn wọ kata ní ẹnu yìí ayọ tọ́tù tó wọ́n yìí. wàlúwàhù azizu mahaki wàlúwàhù azizu mahaki ọmọ ọmọ yìí yọ ọmọ ọmọ kata haki ọmọ ọmọ yìí ọmọ yìí ọmọ mẹmẹ mẹrẹ ya mi àtọ mẹrẹ bá mẹrẹ ya mi bana sọrọ ẹ e, gẹ o bọ́sì dé kuma gẹ o bọ́sì tó gẹ o. انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون انفروا خفافا وثقالا ثم رياكا وين ما كاين انفروا خفافا وثقالا wano zire kunini kwete wano zire kunini khifafa voro wangoni kwete wano zire kunini wathiqala vakatawe won kwete wano zire kunini انفروا خفافا وثقالا kwete wano zire kunini khifafa wàmúlọ́bányi ó fi kọ́lá wàmúnú sí yé kwẹ́tẹ́ ònúdú rẹ̀ kọ́ ń fi rúkì bá fàmù wọ́n fi kọ́lá. kwẹ́tẹ́ ìfáfán ọ̀rẹ́ òrẹ́ láfíà wọ́n fi kọ́lá ọ̀rẹ́ bẹ̀rẹ̀ wọ́n fi wẹ́tẹ́ wọn mọ́ mi ní ìfèrò ìfáfán wọ́n fi kọ́lá. wẹ́tẹ́ wọn nàbí lọ kó ná ó rẹ̀ nù ó bàbá mi ó ẹ̀yìn wẹ́tẹ́ wọn náà ìfáfán wọ́n fi kọ́lá. kun kɔtɔn ɔna mi. alifan bɔ yɔrɔ ka y'an ye abudulayi islami ya de se n ye ìjọba islam yɔ ala se sariya kɔrɔ na. a yɔrɔ ne bɔn kɔrɔ to a kɔfɛ yɛsɔ. heyi dɔ de kɛ ibi bi kɔni jɔ o wu tu ẹni yóò wu dògbò mu ní ìyá kúrẹ́ nìyí jihad bọ́lá wà délẹ̀ yẹ so yà bọ́dà tọ́nọ́rọ́ tọ́nọ́ ẹ tójú ìtọ́nọ́kọ tọ́nọ́kọ tẹ̀lé lè kó. àbúkọ bí nǹkan ń di àlè ẹ̀wọ́n náà kàwé wọn bá wọn náà kàwé yìí wẹ̀yì ara àrẹ kọ̀rọ̀ náà sẹ́wí ọ̀hún kò ní báwa ọ̀rẹ́ yẹn nìyẹn ọ̀yẹ́sẹ̀ yẹn ti wẹ̀yì dẹ̀ sọ̀mẹ́. ọdị yọnda akwụnyekwozi ọdị yọnda ba na ọdị yọnda nya awakwụrụ ekele kwa omume ehi asigi dọnwuto dọnwuto kwa omuri ile kọra ni ama na sisari ya bụkọrọ ijọ na ọdị jihad bari fọrọ ayi akwụ na ekisa ma ba ọgbọ ọrịa ọgbọ jihad nọ n'ekwa ẹhụrụ ọrụ ọkụ ịrụ mekene ọrụ ọrụ ọmụ ɛkɔnyɛ eh, exemption ɛyɛ anakɔdze tɛ ɛnfɛro ba yɛrɛ mi bɛ tubu okui na bɛsɛn ibɛ naani ɛnfɛro xifafa wafikala kɔɛtɛ wa niri ekɔnɔ nini xifafa ɔrɔ wɛnwu kɔɛtɛ wa na wafikala ọrẹ bàrà wẹ̀ kọ̀ẹ̀tẹ wa náà oní ètò òkú tó mi ọrẹ wẹ̀ kọ̀ẹ̀tẹ wa náà ọrẹ bàrà wẹ̀ kọ̀ẹ̀tẹ wa náà akẹ́kọ̀ọ́ ẹ̀ wá ẹ̀ka wa lórí ẹ̀kọ́ kọ̀ẹ̀tẹ wa lórí O náà láti ọdún mọ́rí yìí wọ́n yíwá yá kí sáma sẹ́nà ọ̀rọ̀ àwọn àyàtọ̀dọ̀ àríkó kọ̀ẹ̀tẹ wa lè ṣú tó lè gbogbo ìpàdánù kí ní húnẹ̀ wọ́n tẹ́tẹ́ mẹ́rin dẹ́nu yẹn fún láti ọdún mi. nfiru xifaafa wàfi qaala sẹbi dɔw mɔri maa mi ka bi ka ala ni munafiki ni atazanyi atazanyi naa ka ɛ kumi ni imaani yaake awa kumi ni imaani ɔ di munafiki nye o munafiki yɛ n'o di imaani o ni ke kefiri o da wuli munafiki ama nyɛ bɛ nye yi imaani dama bɛ kabi imaani na wa kumi ɛnɛnɛ yi munafiki ni wura wura re mɛ ɛrɛ sɛni ni silafɛ tɛmɛ yi olùyẹ kúni nínú tómìrì yìí wọn nínú ọba àkúraka ọba àkú ọfọfà ọba kama máa ń yan katọ ọ ọni ọnà ọni ọnà ó mòrí ká ẹwà ká tẹ ọtẹ ọka ẹwà ẹnkatọ ọgbẹtẹ wọn. tẹ ọ tẹ ọkẹtọ ló ká wọn náà ọgbẹtẹ wọn náà. ẹ ọ̀rọ̀ náà àbí ní. isi yamuna ina ibeeri ezenyi n'omuli exempt wulire ku ankɔbi ne nwazi de nwani kata ɛna aka ayɛkɔ ɔbuma ɛbɛra agogbe agogbe nifa hɔ wàtí o tó wuli mi ɛna na wɔkɔ bo yariɔ dɔwɔso n'ɔrɛkɔ n'ɔdɔkɔ فصدوه انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله وجاهدوا بأموالكم وأنفسكم أمري كدوا قرأكتوا رغبان أمري بأموالكم لرغبان أموالكم أكيد ما ينبغي irehi inogu alisatura onye oinogu ama ọrịrị ẹgbẹnu etire oinogu enyemọ ọkụ ihe oinogu fóònù ọ̀nà sọ̀rọ̀ wọ oinogu wajahilu bi amuwaalikum wa anfusikum fi sabilillah kórakó nínú tó lagbọn ọmọ irugbe àwọn atogbo àwọn sugbe àwọn atogbo àwọn se kóra kú tó la se ma so mo nini tó la gbó tó mori nini. alamani kawa pẹtẹ ilé ìwúrí ọsọ pẹtẹ àjínẹn ọmọ mọtò nù ọmọ o kẹtọ yẹn ẹwọn mọtò nù wẹtọ bẹẹ ọsọ pẹtẹ dọwọ àná nù.

omuli kijono ogwo tohwawo naayo n'omuli إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة omuli kono na yɔwu ni woko wuli rɛ ɛyɛ ɛzɛ nini sɔ yɔwu ni bɛ nini ɔwɛ nini atugɛ nini so na esi suwa ta ana yɛ otu sɛ nɔba jɛn na omuli yɛ nɔba sɛ jɛn nɔba ba yɛ. o jɛ yi lo. ìyàwó ìkọ́mọ́. أنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون ẹ̀rọ ìlú islam wéèrè ni ni aláàbàbà oríṣẹ́tẹ̀ wọn amáyìnire náà mórí à ilé mẹ́wúrẹ́ ọmọ ama kan wɔ ha ìdí èkó mu yɛ ɔtún mayɛ ɛna mɛ ɛna ayɛ bɛrɛ maa ma esowo ta na ebe pɔpɔ ta na ebe ɔna ezi yɛ ɔbɛn mɛ to ayɛrɛ so abɔbɔ ɔbɔ kae ka to hwae yamani zaju zan agoba mi irú àyàyẹ kò mú rí àkàrẹ ẹwọ n'ọnà níka yìí ẹnà bẹ ọsọdọ ọka ọka yìí àbísẹ́nẹ́ nàá máa ní dúró ha tó dàbọ̀wá ntọ́ yìí ẹnà bẹ lọ́kọ̀ tó rí nìyí. báwo ẹ kà sọ na èsì sùúta ẹnà bẹ tọ́rẹ ma ní káà kí sẹ́tì tẹ́ ìzú yìí múlẹ̀ báyà báyìí báyà wàjáàmìlú bí amúhàmìkún wà ń fúnfẹ́kún fi sabilillah ذلكم خير لكم إن كنتم تعلمون. أمريكا يجوا بين رفع دياسي yase masubu ni tuna kwa ndia resi kule kutuna kwa mwili kosomo na ama dhalikum ama wana kayona wa khairu lakum ama boy zayoni min ama boy zayoni min in kuntum ta'lamun wa ayani na wana wa ayani min la ilaha illa allah na'am لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولا حرمت عليهم الشقة وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم والله يعلم إنهم لكافرون ده صحيح kisuro no ni ini re homari ina ye ne ide ya ɔmɛ de sɔɔto tɔɔba ne de ama ɔmɛ de de sɔɔto faaba ha lɔtɔ tɔ wɔ yi fiwura mi ntɛ si yɔ bɛ ama kuru bɛ bɛ yɛ fiwura kuru fi mu na fi kiri yɛ yɛ baba yɛ dɔrɔn fi yɛ fɛn ka ye o tún mo sɔmɔ mɛ sɛlɛm ɔn de di zɛ eyi mu na fi kiri mi di fiwura mi bi tiɲɛ tɛ ɔn de di nyɛ wa yɛ ama wɔ yɛ wa yiyɛ ina juwa nini ama esu nana miri tiɛ tɛ ɔba ya juwa nini ɛtɛrɛ ni. wato ntomori ntomori akaya ntomori nkayi law kana aradan qariban wa safaran qasida lattabawuk law kana aradan qariban law kana aradan qariban aya mi kai man yi sanfani araban isanfani qariban anagurete wa safaran qasidan dara yi ọsọ izi ọrị oyiwu ihe ne kaka qasidan ọrẹ nwọ ezi ọfa kanya gẹn ọhẹrẹ ọzizi lẹtẹbẹwò ɛna naa kura kiri nyanyi kɛnkata na nanyi avɔ bɛyɛ ne saase wɔ ntomori mɔkana awɔdan kɔri bɛn aya ne nye sanfani ɔno hewa ne nan kava na hyɛ ne kɔ yɛrɛ sɔ wɔsafaran kɔɔsi dɛ akosɔ yɛ ne kaka ɛnyɛ nyanyi waso wɔrɔ ɛnyɛ wahala wɔsafaran kɔɔsi dɛ safaran hayinan wɔsɔ yɛ ne akɔ hɛrɛ ɔhɛrɛ wɔ ɔwɔ de. Eh, tabuk ebekoma eh, na kuri tabuk no nto muri bahiwane nami uso no zeba hobe slot nto muri eba hobe bora bora wa bora wa mu metoka tan duwa yo eta me mekata mu no maboni ni e eh, yo do kwa okwa muri na na avuse ilozi in the desert ilo báàkà ọ̀kì jẹ̀yìn débìnù wáyé àbáyọ̀rí débìnù ọ̀ débìnù konyara? nyára bẹ́ẹ̀ sì ni ẹ̀wọ́ gé yọ bẹ́ẹ̀ sì ni ẹ̀wọ́ dó gé yọ ìjẹ̀yìn ẹ̀fẹ̀ yín ọ̀wọ́ ara rẹ̀ dọ̀ ọ̀yìn tẹ̀sítà kẹ́nọ́ọ̀bì dó gbẹ̀yìn sáàsà. Islam ẹ̀ náà bá a sẹ́yìn sẹ́yìn yìí wọn. sẹ̀sẹ̀lá bọ́sùn náà kẹ̀kẹ́ bá ṣe ní ẹni rẹ̀ nínú ìfẹ́ náà bọ́sùn náà kẹ́bí rẹ̀ nínú ìrẹ̀ ní ilé ìfẹ́ náà lọ́sẹ̀ ń tó mọ̀rí ni. àbá àbá ìsọ́sẹ̀ ni àbá ìsọ́sẹ̀ ni olùrò kàyé abẹ́ẹ̀lì dé mo gbé dé mẹ́ẹ́ ti tẹ́kọ̀ ojú ọ̀rẹ́ náà wá rí ọ. náà rí ọmọ yìí. lọ́tí o tó mú rí. Lẹ́kẹ̀ àtẹ́yẹ mọ̀bú ti tẹ́ dọ́ ọ̀hún kọ́mọ́ dọ́ ni màkànyá máa tẹ́ dọ́ kọ́lọ́sì kò yẹ olú yá. Ẹ oyè ọ̀nà aba kọ́ ẹ̀yẹ wọn ọ̀nà wọn lọ. Àbá mi àbá yẹ sẹ́sẹ̀ ni. Àbá yẹ ẹ̀ ni. Lọ́tí o tó mú rí mi. Ẹ ẹ jẹ́ àkọ́kọ́ àkàdẹ́ẹ̀mì ń bẹ́ẹ̀ rọ́ọ̀mù ẹ̀ tẹ̀tẹ̀ ni kó. Ebe náà àmì ẹ̀ títẹ̀ yẹ náà náà yà á ní mẹ́tẹ̀tẹ̀ ẹ̀wọ́ yẹn ni tì ẹ wọ mẹka ẹ bẹ wà sí ẹzọ ọbọ náà dẹ wà lẹ́rìọ̀ ìjẹ́ wà á rí ha ọdún mi hijá wà kà náà do àmà. lọ́sọ̀ ntọ́ mo rí mi ẹ̀mẹ́ka yẹn mìíràn ọkà bẹ́ẹ̀ mẹ́tẹ̀tẹ̀ ká yà kókó bẹ́ẹ̀ ní aljanna nene sire nyi ni hàn bẹ́ẹ̀ yọ ni rebire nyi bẹ́ẹ̀ kẹ́ni ni e wọ́n ti tọ́ yangada ẹ̀rẹ́ máa rọ kà yẹ́ yà ni yà wẹ̀wẹ̀wẹ̀ ni. Ọtí ntọ́ wọlé mi. Ee aljanna ehu na ẹwọ aljanna ehu na ẹwọ ama aljanna yẹ aljanna ama ara de tehu na aljanna ẹhọ nọ akọwa bẹ ọpẹ ọ wọ́n sọ tẹ bẹ́ẹ̀ yọ abẹ́rẹ́ bíìtì àgbóhì ọmọ wà wà náà ẹ̀rọ sẹ́yẹ tọ́ni trump àmì ẹ̀ tọ́ni putin àmì ọ̀ ẹ̀ rọ́ṣà ẹ̀ pẹ́ẹ́dẹ̀dẹ̀ rọ́ṣà ẹ̀ rọ́ṣà náà lẹ́rẹ̀kẹ́ ẹ̀ sọ́ọ̀rì china ní kàmá yẹn jinping tọ́mọ mi rà àmì rà bẹ́ẹ̀ ní ìrìkà owó nílẹ̀ tọ́ni germany àmì tóní britain náà mẹ tóní saudi àmì abọ́n pìtì báwo lè fún nàìjíríà tóní buhari àmì aban anyababẹ wàhálà rẹ nyababẹ times ten ọ̀wọ́wọ́ yóò dẹ̀ ọ́ báṣọ́ pé anábàbẹ̀ tẹ́ iná jẹ́ náà anábàbẹ̀ tẹ́ iná jẹ́ náà bí ní èyí ìhun náà sọ̀rọ̀. lọ́tọ̀ọ̀tọ̀ bóyá ìgbóná wàláhi la ilé kú ìdẹ́ni kú ẹ̀fẹ́ mo ní àpò ìkọ̀ ẹ̀fẹ́ fa mo ní àpò ìkọ̀ ẹ̀tẹ́ mo ní ànáwó ìdìmọ̀ àná ìmọ̀ ẹ̀sọ́ bẹ́ẹ̀ àká ọkọ̀ rẹ̀ wọ́n rẹ̀ máa tẹ́ yín mẹ́. كيف تكفرون بالله وكنتم أمواتا أو نتوعات يا مكان نكاي wee bela na akara ebebe e ya nebira wahu asiri ono ne jira ye wone ne kazanyeba naje jara kaka azosu ayo kwete wewe kayo ekere ama wewe hawe Latin Tobin. أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين أولم يرى الإنسان أنا خلقناه من نطفة أمريكا أو كثيرة كثيرة وكني بول رسول إيه أنا خلقناه من نطفة كنا ينامو أن أمريكنا نهورن إن ينامو نطفة تغلق أو كي ينامو نهورن إيه أبا أبان إيه أبا biology master ọ̀rọ̀ ọ̀rọ̀ kàá yẹn nìkan ẹ̀ anyi palm cells cells sẹ́nu ọ̀nyẹ́ life ẹ̀ how many millions of cells ten million ẹ̀yin náà wọ́n mọ̀ ní ọ̀rọ̀ náà ẹ̀ ẹ̀hẹ́ ilé yẹn ń gbẹ̀yìn ọ̀nà lè tẹ̀ sínú lọ́wọ́ ní ten million náà ẹ wẹ̀ kú náà bọ̀ mọ́tòmọ́tò ẹ one million. ẹ báwa káàkà yìí ìkònyára kẹnẹ iná láàyò rọ̀bì mọ̀já rọ̀bì láàyè wọ́n yóò ṣe kòrókòró náà nílé ewu fi sẹ́kọ̀ọ́ ìlú èrè wọ́n mẹ́rin sọ kẹtẹ́ nkọ́ mọ́rí yìí náà ẹ̀wọ̀n náà bá gbàgbọ́gbọ́rọ̀ gbọ́ iná adé nǹkan wọ́n rà abáyé nù òye sọrọ yaba sisan kuyi eze yaba sori ni kuyi de ti le kukuru mu nene sẹmọ nọ yaba sisan kuyi de ere ebi wa abaya kokoro ko nama ba omori kẹlẹ ọtún náà ọkọlọ ọkọlọ inú omori tún náà ọkọlọ ọkọlọ dáwìí dáyẹ tọkọ dípò lè yẹ ọ báyọ kọ sáwọn náà wọlé yẹn lọtọ tí èrè tẹ yín lẹ́yìn. àwọn na náà ní rẹ̀ lókùkù àjọ omúdí ọmọ rẹ̀ ká omúdí ọmọ kátà máa mẹ van kọ́ mẹ́wẹ̀wẹ̀wẹ̀ ọmọ náà kájọ pé wéèrè èyí sì kú ìdè rúre ìmọ̀ ọmọ àná ẹ̀fẹ́ bá àmà ntúnà ọ̀húrẹ̀ lókùmọ̀ títẹ̀ báyìí lọ́sọ̀ ń وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون أمريكا إيه إيه آدم sẹ́wọ́n bẹ́ẹ̀ kàkẹ́ wọn mọ̀kàn kò ní omori lẹ́nu wa jẹ́rẹ́ ká bẹ́ẹ̀ ká yé èyí sọ yìí lẹ́nu kẹ́kọ̀ọ́ bá kó pẹ̀tẹ́ ọkùnrin tó máa mú wa fẹ́ lọ́wọ́ bí lè yẹ wọn wọ́n lè dé ilẹ̀ yẹn tòun ọmọ rí bẹ́ẹ̀ bá sọ òun nínú ẹ̀hẹ̀ ju ọ̀rẹ́ wọn kẹ́mi yóò tó náà mo yí sọ òun nínú ẹ̀hẹ̀ tó yẹ ká ọmọ yìí ó tẹ̀tẹ̀ wọn wọn máa wà ọjà kún mi bòtó ní ọmọ àti kún láàtà làwọn ọ̀nà ṣe yà ọmọ yìí kọ́ ọ̀tọ̀ ìdí lẹ́nu kó ní rẹ̀ kọ́nyà yìí ẹ̀wọ̀ kẹ́mi iṣu wọn nọ wọ́n kẹ́mi iṣẹ́ wọn wọ́n kẹ́mi iṣu jẹ́ mọ́ kàkà kí ló wọn máa bọ̀ ọkùnrin rẹ̀ ẹ̀ wọ́n mo rí ẹ̀ máa yẹ mọ̀ bá ọmọ yìí kọ́ ọ̀tọ̀ ìdí lẹ́nu. أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا أمريكي سكر هايين سويا سويانين لا إله إلا الله أقول لك إن الإنسان لا يتقى أن استغنى إن إلى ربك الرجعى أمري أوكي إن الإنسان لا يتقى أولا ọba ọba ba kabụ ọba mma n'eme hike na aba arụsta dị na kure nwa ni kama ni wọndụ baba banye ewuyo na ewuyo na anaba nwụrụ ebe ahụ nwee nwee nwee nwee wee bụ karị ewuyo na mama na mama na mama na mama wọ́n lọ pẹ̀tẹ́ wọ́n lọ lọ́sẹ̀ èyí ti ma ẹ̀ ọ̀ anyi sàmẹ̀ wọ́n yàn wọ́n yàn kàkí sàmẹ̀ ẹ̀ wọ́n lè ibu wẹ́ kẹ̀nẹ̀ inayatullah oyi mitojo omori ono omori mitojo riham omori ọmọ mitojo ọ wọn sì ní ma fẹfẹ ó sì ní ma ẹrẹtẹ ó sì ní ma ọrẹ ẹpẹrẹ sọ wà bá ọ ọmọ yẹn sì rẹ dúró kẹpẹrẹ sọ mọ ẹ ọwọ ọsì gbọ omori yìí rẹ bọ ọ omori kẹyìn inna ila rabbika rujaa wa b'a bi tuwa. kó ma má bí tọ. láti ọjọ́ mi nìyí. báyìí ẹ̀ nẹ́yẹ báyìí ẹ̀ nẹ́yẹ ń kúta ni. ilé hàn gọ̀gàn náà nàbà ẹ̀fọ́ wa mẹ́hìn náà nàbà làbúta mi dùnkún ní kọ́bù ẹ̀ wà ká kọ́ni kan àwọn oníkúta ẹ̀ ọ̀nyára wọ́n àwọn oníkúta wọ́n àwọn oníkúta ọ̀ obìnrin sì rẹ̀ ewu dọ̀ bàtọ́ dà nà ilé ojú òní nà bá bọ́ọ̀bù wọn sàṣà ẹ̀nẹ́ wọn sàṣà bàbá ìlú tẹ mọ nìyẹn tẹmọ màá wa lọkàn ọdún àmọ mẹsì wé ẹ wọn fàáfà owó bá sí wù tẹtẹ lọtọ tó ọmọdé nìyẹn náà lọ pẹlẹ wù lọmọdé káwọkà yẹ ọbì ẹwọ yẹm ẹwọ jẹ àwọn tọrọ kúk bẹẹ àyẹmọ bẹẹ náà wọn yẹra títẹ mu wọn fi tọrọ àdìdọfẹ lóòkì. ekirizi eka uchire na ye me ba be kenan ana e re mama me he ene mama wasu de ana e wan nani e wa ma dhallu ma ebe ka gipi o de ke na ne enya ku na ku me yo wa lam na laka illa ana wa ana e kunye e wo no muri

nínú fún ọ̀nà ọ̀nàmì ẹ̀dọ́sù àwọn ọmọ aláṣẹ ìṣọ ọ̀pọ̀ ẹ̀tẹ́ nọ. wúlò ọba yà báyìí wúlò sí eyé yìí ní àmì. لو كان أرضا قريبا وسفرا قاصدا لاتبعوه أمري أوكي منافقا إن سرقك كلام لكم aya ne ka báyìí sànfàní araban e sànfàní ogu ɛn e, kɔriban anagbɔrɛtɛ ɔmɔ oyi wani nani izi oyiwure yi anahɛrɛ ɛna ɛsɛn katagaw lɛtɛba ok lɛni ansa sɛ wɔn tó mori na. walakin bacdata alayhim shuqa amma usamani dɔw yɛrɛ bɛ bɛ ma ha he ɔya oh, ha ina tɔ ŋɔra inu mɔni sɔɔri vɔ walakin baadat alayhi mu shukka a ah, ama mɔsa fɔnɔ osama ni kɛjɛ ɔnɔ ɔlɔ agɔdɔ yi wa ɔlɔ agɔdɔ yi wa. وسيعلمون بالله لو استطعنا na معكم أمري كان لما أشن أمري بيستي من تسلتشي بيأكيكو يعني والله والله ما تشوفني فكا أكمل هذا bí yìí wà láàrin àdókẹ́rẹ́ ekiri tí kúkú ìjà ìjà o yẹ́yẹ́ ẹ̀yẹ́ wà

ọ̀nà tó mọ̀rí ka ka aliyaminu kamus kada ọ̀dìyà ọ̀la ekuli tọ́yì lọ́dọ̀ dẹ́kù ohi wà láì fẹ́ fẹ́ tẹ́ ẹ́ bó jòwó dé ewu bó jòwó ni na ara wà láì sẹ́dúró bá wọlé bẹẹ ka wàláyé wàláyé ma ee káyọ kéye kẹlẹ ma si ye wẹẹrẹ tí la wọn tó wẹẹrẹ ma si ye mẹ o kiri mẹ ŋun rẹ nà ẹ lé dundé ihu nà ndọ́bìrà dọ́ ẹ ìdọ́bìrà tó ẹ mu dẹnu wọ́ọ́ wà bẹ̀rẹ̀ nà ẹ jẹ́rẹ̀ kó ẹsẹ̀ bẹ̀rẹ̀ wàláyé àbánu kókó yẹ ẹ yà ẹ kẹrẹ. Wàsálàmù náà. na ma ko o ka to ya ni ba ya ni sa sa mu ni bi ko no o ka to ba ya sa sa mu bi ko yuhulikuna anfusahum omori ka wɛrɛ ni igbe wɛn nɛɛfɛ wɛrɛ ni igbe wɛn nɛ ɛna ahalaka wɛn nini èyí wúre wọ́n e e nìní. Allahu ya'lamu innahum lakadibun. Ọmọ nígbà owó لا إله الله أكبر بما امتلهم حتى يتبين لك الذين صدقوا وتعلم الكاذبين صدق الله العظيم اللهم ارنا الحق حقا ارنا يا مسجد وبيته اني اه اني يا جدي نوى ايه 19 anabolo kɛmɛ naa nyina eti ka agyina no na ɛwɛrɛ kɛmɔrɔ ɛwɔ na ewusi ka ama nero ka eti ka fɛ ɛrɛbɛ kɔ ɛta kɛ nolo no ɛrɛbɛ kɔ ɛrɛbɛ kɔ ɛra ɔkunya mi eti ka ɛrɛbɛ kɔ nyala kɛmɛ ɔyɛ kɔ nyala ɔwɔ ɔwɔ ok yes ɔwɔ lọ́tọ̀ tó wọ̀. na ẹ èyí bá ká ẹ èyí bá sí lójú náà sílọ́tọ̀ tó wọ̀. ẹ máa yẹrẹ ẹ ti ká ayé nẹ iṣẹ́ bá wọ́n wọ̀ anyi ka wọ́n wọ̀. Mr. Makai kìtìkà àìkọ́pá ní ọ̀gbìn and esen nɛ e, enu kɔrɔ ko ntu mu ni ɔmi ti ka kɔnɔ ni ina ku yɛ wokɔ akɔrɔ baba dɔrɛ mɛ ina ku yɛ wokɔ ɔbɛrɛ baba mɛ ina ku yɛ wokɔ wokɔ ɔbɛrɛ baba na ɔbɛrɛ na ɔbɔ naa deeke ɛkɔ yɛ wokɔ na ɔbɛ e e na koko seza deeke na ɔbɛ na kɔ ase mɛn sɛbi deeke na ɔbɛ na koko seza deeke na ɔbɛ na kɔ ase mɛn ɔbɛ bubi lɛyɛ tun kadiri agoye na ɔbɛ kɔ ọmọ dín yọ má hẹkẹ iná wọ́n ti tó mi. wọ́n bá yọ ọtí náà kẹwé kẹwàá mi ìtì káàpọ̀ náà ilé kẹwàá lè ṣe rídò wọ́n á zídò yẹ kàkà sẹ́yìn orí fóònù náà wọ́n ní ìtì káàpọ̀ wọ́n bá yìí ní ìtì káàpọ̀ èkì pòórò ìwà ọ̀nfòrò èwì fóònù ọ̀rùn pòórò then the wisdom ɛni behind it ka osi nyima osi nyima ana akweke ɛwɛlɛ is one of the kayo wa kahore nwaza nini umene wa baba si dinu gaja ɛrɛ ɔmɛ wɛrɛ baba si kare do limit do wei de romori awo de ke romori awo koro kɛlɛ de ke romori awo koro kɛlɛ wa bɔs wana wuli ti ka se bɔs njɛ kukuda pahɛkɛ zɔ itika mo ne sika si guro o mori yi itika mo ne sika mɛ dɔw mori o kan pɛ ŋo wa ŋo zɔ ɔno se la ŋo ɔso lɛ e ko mɛ yi ni tika bɛ yi kaba ma nka o mɛ yi o wɛ mɛ yi ni tika bi o fɛ wɔn wa o mɛ yi ni tika ba wɔ wa yi si fo olu si gba o wo yɛ yi o wíìhìá yẹ fún ọmọ àmọ ayé ti ká ọdọ àkùnyẹ náà ẹrú mẹsà ẹnà náà ẹrú mẹsà musulman fẹẹ tó mọyì nìyí òmùlẹ ọba yóò kata yàtọ yàtọ máa ẹkọ mọyì ní ramadan ní mẹrẹ bá ká ẹ ká lẹyìn àtúnkàdìr tọ́ntẹ̀kẹ̀rẹ̀ yín. kabo ɛkɔ e, e, e, ni ntɛkɔ fi kulle a ɛnani ka ye ɔma jɛ ɛna rahu konyara kɛnɛ ɛna ɔmɛ ka o jesi ɛkɔ o jesi ama ɛbɛ yi zinɛ wɔn ɔbɛ yɛ ni zinɛ wɔn ɔbɛ mama la ama tɔ ɛra wuru le yi ba ɔnirenu tɛ bɛ wuru hui nani kɔnɔ ɔbɔ abi ɔbɔ nɔ. matonto muri ni amadu ni wọn yọrọ ka abi anabi odd odd night yẹtọ owurọ ẹnyara owurọ ẹta owurọ ẹhin owurọ ihimba owurọ ihina asọlọ ẹkọ junde re yẹma kaikai abẹraho wọ́n sẹ́ máìkì ní ramadan nínú abẹ́rẹ́ àwọn ará wọ́n sẹ́ máìkì lọ́bi tún lè lẹ́bi kádìrì dúró ẹ̀mẹ́rẹ́ mẹ́rin. ekele ya fi kebe ha target ndo ni vere men o huna wo o le huna wo ale don to mo sele sele o kon to mo ni ina ramadan ama nsin won ne eku he wo dire ma shaddan izara ba so ben tam o ka poso na ka bon wa ahya layla abira wa ku he wo dire mo no to mo ma so ala ala ọ̀rọ̀ ọmọ ni wọ́n tẹ́ bẹ́ẹ̀ sẹ́jẹ̀ yóò tẹ̀ ẹ̀ ohun tó múlò kù ṣe dà. ó kù ṣe kányàrà ẹ̀kọ́ yẹ wọ́n dirẹ̀ mọ́ bẹ́ẹ̀ kọ́ yẹ wọ́n dirẹ̀ mọ́ bẹ́ẹ̀ tù àfa àtọ̀rọ̀ dọ̀rẹ́ ha ẹ̀dàmí dọ̀rẹ́ pẹ̀tẹ́ dọ̀rẹ́ mi tàájú dànù ní omori náà bá bò yọ. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا نافلة لك أي فريضة زائدة عليه لا أبا أبو مريم تحجر ينتو مريم أيوب نافلة إن حكا نافلة إذا ما بمعنى فريضة زائدة أما أبتوى بابو ينتو مريم أنتو مريم مريم ما بابو ينكو أو حقا يتنى أبو هنا في الأبا بابو náà ni mo náà tó mo ṣe sọ̀rọ̀ àgbà náà ni mo náà sì náà kílẹ̀ nígbà. àmọ́ ẹkú yẹ wọ́n dirẹ̀ mọ́ ọbẹ̀ ní ramadan ẹkú yín sọ àyàrá samsam dé ètò ètò owó rẹ̀ di yọ̀ ni. ọmọ ìlú ọ̀ wà áhàyà lẹ́yìnlá ìlọ ọ̀yà wà áyà kọ́mọ́ àhàlà ló ìsàn àmì ìyẹn ìsàn lọ àwọn pẹ̀tẹ̀ ọlọ́pẹ̀tẹ̀ ẹ̀kẹ́ náà. ɛna asɛ ama o ba ni ma tó wuli n'a yɛrɛ ba nɛnɛ a n'a yɛrɛ n'a kana yɛ n'a jɛnɛ fa abdulmu mi na ɔfɔ ba yɛ ɔfi n'a ba yɛ ɛyɛ n'a n'a yɛ iza yɛ n'a jɛnɛ ɔlɔ wa kɔ yi n'ɔmɔ ɔmɔ kokoro ɔmɔ láti ojú ọmọ nínú ìtẹ́jẹ́kù yìí ama na ìtẹ́ni ẹ̀sìká ìtẹ́jẹ́kù yìí ama na sẹ ọmọ ọdọ ọmọ ọdọ ọmọ ọmọ kanya ọdọ asẹkẹ asẹkẹ yẹn náà gẹ ma ẹ ilé ilé sọkù nọ ní ìní tó jẹun ọdún mi tọ ọmọ sísá náà ẹ wọn tíọ náà ẹ sọm tíọ náà ẹ sọm ẹ wá yẹn náà ọdún mi tọ màá wúlò yìí mẹ́kọ̀ ẹ̀ náà wí ìlànà ọ̀sẹ̀ yẹn wọn ní ìsìtúrú wọn. wọ́n mi sọ ẹ̀ ọ̀dọ́ tẹ̀lé. òmùdí ọ̀rẹ́ màmá mi bẹ́ẹ̀ máa fi àtọ̀ sọ́n. mo kà wáyé sẹ ẹ ẹ ní àmàkọ́ náà ẹsẹ̀ fún hapò. wọ́n fi ntọ́ mọ́lí nìyí. ẹ yọ ọ̀dà ẹ̀yẹ náà ọ̀ ẹ̀ máa kàn náà ẹ̀ náà jẹun yẹbi ama sọfúnni kẹ ilé ilé ilé sọni yẹ asọmọ nkà yẹ etu yẹ ebi ayé kùsùmọ nkà yẹ kutu wọ ẹnna yẹ ẹkọ fọkù abeyi ebebe ima wọn ni ẹkọ yẹ wọdọlẹ mama ẹ ayé panadol extra ọfọrin rìọ it's just for a while ọyọ dẹ ẹkọ yẹ ọmọ ọmọ pa rìọ wasinyo katama ẹkẹ láti ọ̀tọ́ mọ̀ yìí ni ẹ̀ panadol extra wà á ní ọ̀sà ọ̀nyá ọ̀sà mà ọ̀tọ̀ orí sábà wà á rí sábà òsèré àrí ọ̀kọ̀ múnẹ̀ owó kápọ̀ ọ̀bọ̀ ẹ̀ á ní sèké wúlúwú nìyọ dọ̀ ní nara wúlewé láti ọ̀tọ́ mọ̀ yìí ni wọ́n yẹ kọ́ ọ̀bá hẹ́rẹ́ yìí yà yé yà ìkwárò kò múrí òsì bá mi lẹ́yìn lọ́tún kọ́dọ̀ inṣàlá yakikwera mulio gari kata ya dhumu amin ama je ile tena wa na ina ya mulio roi nini اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه زلفا بقادك يا جبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اربط كيد من اراد ان يكيدنا عليه وهول المكر من اراد ان يمكر بنا عليه واصرف خذلان من اراد ان يخذلنا عليه واجعل سوء من من بالسوء عائدا عليه ولا يهلك المكر السيء الا بعلم وكذلك اخذ ربك اذا اخذ القرى وهي ظالمه ان اخذه لم شديد اللهم ارحمنا فانك بنا ولا ترددنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وحريرا ونعيما وملكا كبيرا برحمتك يا رب الراحمين اللهم انصرنا ولا تنصر علينا وعنا ولا تعن علينا اللهم انصرنا ولا تنصر علينا وعنا ولا تعن علينا اللهم انصرنا ولا تنصر علينا وأئنا ولا تعن علينا وآثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم جبرنا على من ظلمنا وانصرنا على من آذانا اللهم جبرنا على من ظلمنا وانصرنا على من آذانا اللهم جبرنا على من ظلمنا وانصرنا على من آذانا ولا تجعل الدنيا كبر همنا ولا مبلغ علمنا ولا تجعل مصيبتنا في ديننا ولا بذنوبنا من لا يخافك ولا يرحمنا برحمتك يا ارحم الراحمين انك لما تشاء قدير يا أيها أنت المرتجى كن نصير وكن معينا وارحمي أنت المضيف وأنت المستعان به فانصر عبيدك بالإعزاز والكرم وإن عصى أو جفى أمدا لشهوته غلبت عليه فأنت رب ذو الكرم إلهي من الذي دعاك ولم تجبه ومن الذي سألك ولم تعطه ومن الذي استجارك ولم تجره ومن الذي استغاث بك فلم تغفر ومن الذي توكل في الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد شغل في صحة وعافية وقوة أجسامنا وقوة بدالنا وان يقبل بالصالحين فعالا لما يريد اللهم جل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين آمين آمين صلى على النبي الكريم Thank you. Thank you.